وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀ lèmi náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa pé kí ládàá rẹ̀ lọ́mọ tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bàtì lọ kọ́yìnrì ìpẹ̀rú rẹ́mọ Ògùn state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammadu al central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mà bá wa ká lọ. alhamdulillahi alladhi khalaqa ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أرفع أقف الحمد لله láwọn ọba tí a dúpẹ́ fún náà ni ọba kan ṣoṣo ó ṣẹ̀dá wa sáyé àti gbogbo ń tàà ń ṣe nínú ayé náà ọba tó dá wa lápapọ̀. àṣòkèrò àólà alẹ́ àbẹ́dẹ̀ tọ́ọ̀bà máa tílà bòbò ẹ máa dúpẹ́ fún yín náà jẹ́ ọ̀kan lára ìjọsìn nínú ẹ̀sìn àwa mùsùlùmí. aṣókè èrò àúlà lè àbẹ̀dẹ̀ tọ́ bá máa ti lábòhó. ọ̀nà ló fà á tó fi já sí pé kò sí ń tọ́lọ ń ṣe fún ni tó jọ pẹ́ lọ. pẹ̀lẹ́ ìsàkó ló mọ̀ jí kí n fa àgàbílẹ̀ àmàlẹ́. tí a bá ti wá mọ̀ bẹ́ẹ̀ gbogbo ń tọ́lọ ń ṣe fíìmì àtẹ̀yìn náà lónìí ẹjẹ́ àfàyè lẹ̀ máa dúpẹ́ fọ́lọ́ọ̀bá lórí àwọn kan náà. pẹ̀lẹ́ ìsàkó l مجد فاز بالعمل lẹ́yìn ilé ìyàtọ̀rọ̀ àlékún ọlá ọlọ́run fún àfọ́ àwọn àgbà ẹnìkan ṣoṣo tó gbàrò yí pòun ní oníwàásí àgbáyé látọ̀dọ̀ ọba tó dáa ó náà ni ànábì Muhammad sallallahu alayhi wa sallama an bẹ ọlọ́run ọba nínú àánú rẹ̀ fújọ́ kó wà ṣàlékún yọnú rẹ̀ fún àwọn sàhábà àwọn bẹ ọlọ́run kó fọ́wà náà ní àgbọ́yé ẹ̀sìn bákan náà kó fẹsẹ̀ wá nílẹ̀ lójú ọ̀nà ìsìn òdodo yìí kó dẹ̀ ṣègbésí ayé ní rọrùn fún wa láti gbé àwọn tá a máa níláyé tó máa padà kó bá wa lọ́dọ̀ ọlọ́run lálùkì àmà láti rálìjọ́ náwọ̀ ọlọ́run yàwá yà o fún àti rálìjọ́ náwọ̀ fún wa ní kò ṣe fún wa akẹ́rawa káàbọ̀ lónìí bá a ṣe ń ṣàdúrà fún àwọn tafsiru wa suratul ahqaf náà ni a ṣe ń bábọ̀ ibi tí a bàdé lánàá ibẹ̀ náà ni a tún ti ni a ṣàlàyáyà ilé tí ọlọ́run fi kan gbogbo gbogbo ìkẹ́ gbogbo tó ń fún wọn pẹ̀lú ẹ̀ náà wọ́n padà tàpá títọ́ ọlọ́run ọba ó wá fà á tọ́rọ̀ wọn fi wá padà wá kọ́gun síyà ọlọ́run ṣe ó fi ṣe kìlọ̀ fún àwọn tí ó kò láyé gbà tí àwọn àyà tí ń kalẹ̀ ó dẹ̀ tún jẹ́ kìlọ̀ fún àwọn àṣẹ́kùbà àwọn eléyẹn náà lónìí ipé káwà náà má tàpá ọlọ́run ẹ̀yà rẹ̀ ra wá bá ní ká tí a bá gbàbẹ̀ ìyà ni a máa jẹbọ وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِنَ الْقُرَى وَصَرَّفْنَا الْآيَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ lọ́nà fi wá tún jẹ́ mọ̀ bí i pé lẹ́yìn tó ti ṣàlàyé àwọn eléyìn sẹ́yìn tó dẹ̀ ti jẹ́ ká mọ̀ pàwọn ẹni tà náà yẹn fún àwọn ẹni eré sí yẹyẹ ni wá ní wọ̀làkọ́dé ahìlàkìná máa haúlàkùn mínàlékùn rán. ọlọ́ni àṣewà sí àṣèṣí tí fáwọn tí wọ́n ṣíwájú yín lọ ńgbà tó kọ̀ tán ọ̀gbọ́ wa pa wọ́n rẹ́. ahìlàkìná máa haúlàkùn mínàlékùn rán. ọlọ́ni gbogbo àwọn ìlú míì tí wọ́n ká táwọn ọlọ́run bá wọn sọ̀rọ̀ fún tí wọ́n ṣe wá sí fún tí wọ́n kọ̀ tí wọ́n gbọ́ ní àwọn Áádù àti àwọn Samud ọlọ́ni tá a padà ṣe fún wọn náà ni pé apá wọn run ni o ọkùn wọn kúrò ń lẹ̀ wọn wáyẹ̀ sí sí mọ́. wọ́n sọ̀rọ̀ fún náà àyájí làálàhùn mẹ́rin jẹ́ gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn àmì àwọn àmì wọn ọlọ́run ọba làwọn ànábì ọlọ́run bá ṣe fún wọn. wà á sọ̀rọ̀ fún alẹ́ àyà tí làwọn yàrá jẹ́ ọ̀rọ̀. wọ́n nǹkan hàn wọ́n láti fi jẹ́ kó yé pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run bí wọ́n náà ṣe ń gbọ́ láyé lónìí tá à ń ṣe ń wá àtẹ́tọ̀sán tòru tí wọ́n náà rí àwọn oríṣiríṣi àwọn àrà tọ́lọ́run bá ń dá lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tàná náà ṣe rí tí wọ́n kọ̀ tí wọ́n gbà àwọn tó gbàǹgbà náà làwọn olóríire ìwọ náà ọlọ́run má ṣẹlẹ̀ lórí igbó àtèmi náà bí wọ́n náà ṣe ń gbọ́ lónìí tèmi náà ń gbọ́ ìta ń ká yìí iyì wa tàbí máa dẹni lọ́dọ̀ ọlọ́run ó náà ní káwa náà ń ṣàlàyé àmì ọlọ́run

ẹfẹ́ yọ àwọn kúrò nínú àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé táwọn bàbá ńlá wa ti ń ṣe táwọn bàbá ńlá wa bá ń sin sọ́lọ̀ wọn bá dá afẹ́káwà jẹ́ kó yí àwọn tó kù lónìí àtàwà náà ta kù lónìí wípé ọba tó àti wa bàbá ńlá wa kan wárí ọba ẹnìkan lọba tó ká máa jọ́sìn fún ń ta jọ sọ rèé

bí kìí ṣe gbàtọ́lọ́ ti dá ọ̀nà bí Adam sáyé ló ti bẹ̀rẹ̀ tún wá sẹ̀sì ní tó ṣíwájú ẹ̀ ò lè rẹ́rìí fún gbogbo eléyìí náà ń jẹ́ àwọn àlàyé ọ̀rọ̀ láti fi lè tààlà ákàyẹwà قبلكم لعلكم تتقون ọlọ́run ní mo pé ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn اعبدوا ربكم ọlọ́run ni ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba yín الذي خلقكم ọba tó dá yín tó dẹ̀ ń pèsè jíjẹ mímu fún yín والذين من قبلكم ó jẹ́ ń ṣe fún yín náà ló ṣe fáwọn tó ṣíwájú yín tílẹ̀ ń mọ́ Ọlọ́run ni mo sílé ìpín Àwọn ilé náà ni àwọn àlàyé ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ọba dẹ́dàá tó dá ayé àtọ̀run ìyẹn náà ni tọ́lọ̀ bá ní káà lọ́bí ọlọ́run bá wá sọ fáwọn èèyàn láyé wàlàkọ́dí ahẹ́lẹ́kìnà ma haúlàkùn mìnàlùkùn wà sọ́rọ̀ fún àyàtì ìlàáńláhùn tí wọ́n tọ́gbàwọ̀ sí mara nítorí tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn tí ń ṣèwà burúkú tó wà lọ́wọ́ àwọn ẹni tàná ilé tó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n tún lòṣẹ̀mí láyé lónìí náà èèyàn tó bá àwọn ènìyàn máa kọ̀ náà ni. Allahu alladhi khalaqakum thumma razaqakum thumma yumitukum thumma yuhyikum. هل من شركائكم من يفعل ما يشركون Ọlọ́run bá tí ó dá wa sáyé ń ṣàlàyé àwọn nǹkan kan fún wa. Ọ̀bùnlẹ̀bí kọ́lá àpapọ̀ ó tún jù ara rẹ̀ fún wa sí. Ọlọ́rùnlẹ̀bí kọ́lá àpapọ̀ Ọlọ́run bá ó ń describe ara rẹ̀ kẹ́ẹ̀bá lè mọ̀ tó ń dá wa.

ẹ máa bọ́ mọ́ṣúárì yìí àwọn òkú rọ́tò ń jí dìde àwọn iṣẹ́ ẹjọ́ tẹ́ẹ̀tíjọ́ jí tí ẹ̀nà wá sùn bí òkú ọwá ló jí dìde máa bọ́ mọ́ṣúárì mọ́ṣúárì fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn síkù yìí káàkiri táwọn kan ń kòkú sí àbáwọn agbẹ́ẹ̀sì táwọn èèyàn tọ́wọ̀n mẹ́ni tó ní wọ́n. Allahu ọlọ́run ọba náà tóun yè wá tóun dẹ̀ tún ní kápá àti pa wá. hal min shuraka'ikum man yaf'alu min dhalikum min shay'. torí pé lẹ́yìn ìgbà tí ọlọ́run bá lẹ́yìn ìgbà tó bá yè wá tán sáà ń ṣẹ̀mí bá ṣe ń ṣẹ̀mí ń tó kù lẹ́yìn ìṣẹ̀mí nípa tó máa kú lẹ́yìn ìgbà bá tún kú tó tún kù lẹ́yìn pa kú ní bọ́lọ̀ tún máa jẹ́mi padà ju alára tó ṣe gbéǹde wa. alimi ìṣòro káàdì kan. ọba ń ṣe lẹ́yìn eléyìí lẹ́yìn òun tó ń ṣe léyìí tẹ́nìkan tó ń bẹ. mi ìṣòro káàdì kan. nínú àwọn ntẹ́ yìí ń pè lọ́lọ́ ntẹ́ ń wárí ikú. máa ń yẹ fún àlùmí ìdálẹ́kùn mi ṣe nínú àwọn ntẹ́ yìí ń gbáríjọ وتعالى عما يشركون كبيتي الله وباو من دار الله الله أكبر الله أكبر سبحان الله العظيم Ọlọ́run ọlọ́run bá kọjá gbogbo ń tẹ́ ń pè mú ọlọ́run bá yóò. Sọ́bẹ̀ ànàwó. Má pè nǹkan mí mọ́ ọlọ́run mọ́, má dẹ̀ pè nǹkan mí lọ́lọ́run mọ́. Sọ́bẹ̀ ànàwó. Ìwọ́jú sẹ́lẹ̀ Ọ̀rọ̀ mi tún rèé. لآية التالي فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون ọlọ́wọ́ bá ní ó fẹ́ ṣàlàyé àṣírí àwọn ẹni yìí fún àdún tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run. ọ̀làúlá nàgbàrà múmú lẹ́bí iná tàkọ́dún mìíràn dùn nílá. àṣírí ló tú yíò, o ọlọ́run tó bá yẹ pàwọn nǹkan tí wọ́n ń pè lẹ́yìn wọn ọlọ́run bá ní kápá àti ìran àwọn èèyàn yìí sí ni àwọn tẹ́ ń wá ń pè ọlọ́run ọlọ́run gbogbo àwọn ọlọ́run oríṣiríṣi àwọn oríṣiríṣi nǹkan táwọn èèyàn ń sìn tó bá pa àwọn nǹkan yìí bá lágbára ní ṣùgbọ́n wọ́n lágbára láti lè gba àwọn èèyàn wọ́n lè lọ́dọ̀ọ́lọ́ lálùkì àmọ́ agbá àwọn ọ̀ká. mẹ́ndù nílẹ̀ ìkùnrin bá nàní àálẹ̀ ha. gbogbo àwọn aláhùn kéékèèké táwọn èèyàn gbàgbọ́ gbogbo tí wọ́n lọ ń kójọ sí ìdí rẹ̀ gbogbo tí wọ́n ń wárí fún gbogbo tí wọ́n ń sìn gbogbo tí wọ́n ń pè lọ́lọ́run gbogbo tí wọ́n ń pè ọlọ́run gbogbo àwọn nǹkan yìí wọ́n lágbára láti lè dóòlà ẹ̀mí àwọn ènìyàn kúrò níbi ìyà ọlọ́run wọ́n ní kápá láti là wọ́n kúrò níbi pé wọ́n máa jẹ́ ìyà ìjọba ìgbé àmọ́ balidọ̀lù ànihàn wọ́n láàrin Àwọn nǹkan náà wọ́n á sá lọ fáwọn tí wọ́n ń pè wọ́n. Bàlìdọ́lù àìníhàn. Wọ́n á júbà ẹ̀hòrò. Bàlìdọ́lù àìníhàn. Wọ́n farapamọ́ pé ìyàwó mọ́ yíró àwọn ìyáfẹ́ máa lọ sáré pápá síbẹ̀ náà ń sìn láyé agbogbo wà láwátawá ṣe ń kọ́ níbo ni mo ti ní kẹsì mi ẹkùnrin lọ́nà gbogbo tó bá dàrí kìí àmọ́ lọ́wọ́ náà wọn kan náà sá fún ẹ àwọn kan náà yẹra fún ẹ àwọn kan yá yẹ̀bá fún ẹ. wàdálíkà ìfúkù wà máa kánú yàgùn tàrú. wà máa kánú yàgùn tàrú. aláni rọ́tà òyìn ń pa fúnra wọn láyé Wàdáàlì kan ìfúnkùn wọn. Ó ti lálà jẹra wọn láyé wá sí náà wá kírun kọ́ wá bá fi ránṣẹ́ tọ́kọ̀ tán ò ṣe. gbogbo wàhálà ìdààmú wọn, wọn tí wọ́n gbá yìí wọn pa àti ohun tí wọ́n parọ́ mọ́. Wọ́n pátálì á wọn ní Ẹlẹ́yìn lálàyé sọ́lọ̀ àwọn bá sọ fún wa nípa gbogbo ẹni tó ń sin lẹ́yìn wọn ọlọ́run ní irú àwọn ẹ̀sìn ọlọ́mọjà ṣẹ̀sìn ọ̀. Irú àwọn ìdójútì àti àwọn disappointment ìjákulẹ̀ ilé tó máa ṣẹlẹ̀ àwọn bẹ́ẹ̀ ọlọ́run fúnra ara rẹ̀ tí ẹni tó fẹ́ là lọ́rùn ó ti sọ fún má sọ pé dọ̀hún ara ẹ̀ lè kò sí ara ẹ̀ kan tó fẹ́ rí náà kò tó fẹ́ gbà àfi kò tètè gbọ̀nà ẹ láyé ọ̀nà tó bá sọ̀ láyé ló máa tó fẹ́ láǹdì kíyàmà. ronú dáadáa o. fi àyà àti ka ayé iná tẹ̀lé ha o. ìyá ronú lárò jinlẹ̀ o. bàbá kárí. wọ́n fi èèyàn ṣe tutù fún ẹnu ẹ̀dẹ̀ ń dùn. fi àyà àti ka ayé iná tẹ̀lé ha o. ìwọ náà wà náà tí wọ́n fi èèyàn ṣe àjò fáwọn èèyàn. bàbá kárí. onílànà ẹ̀sìn tí nìyẹn. bàbá kárí. ìyá mi tiẹ̀. fi àyà àti ka ayé iná tẹ̀lé ha o. wọ́n náà lọ fún ọ̀rọ̀ orúkún ọ̀rẹ́ méjèèjì síwájú nǹkan kan ń pè lọ́lọ́run. bàbá kárí. wọ́n náà lọ ń wó dẹ̀ tó wá jẹ́ èèyàn kan ẹniyẹ òǹgbẹ̀ ni ẹlọ́lọ́run rẹ̀ kékeré. Tafakar. Ọ̀tẹ́ ah, ya ronú mà ṣe dábàá yìí. Fi náà ń gbé kíní lọ bá nǹkan kan lọ́dọ̀ ọlọ́run rẹ̀ ló gbé dé. Fàáyínà wà kọ́ fún ta àhálí tẹ̀sí rí

tíjọba ṣe ọ̀nà débẹ̀ ọlọ́run rẹ̀ á mà wá bí gbà lọ a ó jẹ́ gbà fọ́lọ́run tó da yàtọ̀ ọ̀run tí nǹkan kò lè tí nǹkan kò lè kó dàrú dàbò fọ́lọ́run tafakkan تفكر في حياتك أين تذهب ó jáde ìyá ronú sọ́rọ̀ ayé rẹ̀ bò ló ń bá ayé rẹ̀ lọ báyìí. àìnà jẹ́ díhàn. níbo ló ń lọ ń bolo fẹ́ láàdì ẹ̀ sí bó ṣe ń ṣe yìí. fàáìnà wà kọ́ fún ta. ń bolo dé ń bolo tún lọ. àlìjẹ dìrí fàáìnà. ìjó mọ̀nà báyìí. fàáìnà wà kọ́ fún ta. wọ́n náà mọ̀ pé bó jẹ́ ẹ̀rín lọ yóò gbọ́dọ̀ ẹ̀ díẹ̀ báyìí. àlìjẹ dìrí fàáìnà. ibi tó gbà yìí ibi tó gbà yìí close to road ní kò sí kankan wájú mọ́ ọ̀nà ti block. àtẹ̀hún kú sùn. Ah. a ó tẹ̀sí ìjùfà àìnà kún ta. tó fẹ́ yí padà náà bó ti fẹ́ ṣagídí. àtẹ̀hún kú a ó tẹ̀sí ìjùfà àìnà kún ta. tó ti fẹ́ lékún nínú mímọ sí náà ń fún ọjọ́ dúró sójú ọ̀nà tọ́run abo fẹ́ wà níbi pé kó wà níbi kó ń sin tọ́lọ̀ ń dá. àtẹ̀hún kú a ó tẹ̀sí ìjùfà àìnà kún ta. tó ti fẹ́ bí mo ṣe ń bẹ̀ lórí àwọn òbí ẹjọ́ kìíní àná ìtí mo tó ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀sùn jù bẹ́ẹ̀ lọ. àtàwọn kóso. jọ bójú padà wá sí lọ́wọ́ báyìí. ọ̀ọ́ tàbí tó fa iná kún ta. láti sọ́lọ̀ ń dámọ̀ ètò òṣè ètò. àlàálẹ̀ kan ìran ti. ló ọlọ́run ló lẹ̀ tí ó ti júwe bá ṣe máa ṣe fún wa ó ṣe ń lè lọ́wọ́ àgbà tó á wọ́ àbídí ìnẹ̀kùn ó ní dáwà lábẹ́ lẹ́sìn ni àbúrò ló máa tó tó báyìí ká ṣe ṣe ó dáa bẹ́ẹ̀ ó ṣe ń dáa báyìí o. àtẹ̀hún kò sùn á ó tẹ̀sí ìdúfà iná kúńtà alálẹ́ kan ìrà tí a ó fa iná alálẹ́ kan ìrà tí a ó fa iná. wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ni o ló mú nínú ẹ̀ lónìí tètè mú kan tètè mú kan o sára kí ẹ pa ọ̀nà oríire ọ̀nà tó dọ́dọ̀ ọlọ́run dàrẹ́ àbíkẹ́yàn gbà kan nínú ọ̀nà tó pín yẹ́lẹ̀ ẹlẹ́tayé ń tọ̀ ó ṣe ń dá báyìí. ziyada lè mọ́rí ìfilẹ̀ kọ́yọ̀rọ̀ ti aula. ètò dáadọ́ ni kíyàn múra sí dáadáa kó máa ṣe lọ. àtẹ́dírí ìwà kíta máa ó ti ka àìyína àìyína. wàá àtọ́ já mùsùlùmí tó ti ń kírun. ziyada lè mọ́rí. ètò dáa fún ẹ náà ni pé máa sí lọ́hùn sí o. ìfilẹ̀ kọ́yọ̀rọ̀ ti aula. ó múra sí jọ̀sìn ẹ dáadáa olùkọ́ ramadan ti kọjá àlàjì báwo ti dáa jù fún ẹ náà ní kókó kí wọ́n náà múra sẹ́sì. Ilé kan ìrántí àwòlá. Sáàrẹ̀ yìí bá tún tán náà máa gba àwọn àwẹ̀ míì náà mọ́ Àtẹ̀dìrí wa títà, àtẹ̀dìrí wa kúta máa ó ti kà àyènà àyènà. Àti wọ́n mọ̀gbà tó fẹ́ kó ló fi ń rò pé mo fẹ́ kó sì tó tó bá máa fi tó fẹ́ jẹ sígbà táwa ẹ̀ máa ti wà sẹ́sì. Àtẹ̀dìrí wa títà. Màá lè máa gba àwọn àwẹ̀ tẹ̀ ń sọ. Àtẹ̀dìrí ah, wa títà máa ó ti kà àyènà àyènà. Sọ́lá

bẹ̀rẹ̀ jẹ́ rípa anábì Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo anábì ọlọ́run tó kù ẹrú ọlọ́run níwọ̀n òjíṣẹ́ rẹ̀ ni wọ́n ń tò kò bùkátà láti sọ nìyẹn tó bá ti sọ ilé yẹn látọkàn rẹ wá ó ti di ẹni tó jẹ́ ẹni tó wá sin ọlọ́run tó wá ṣe ń sọ́lọ́run tó rí rẹ̀ dá sáyé ó di mùsùlùmí bá nìyẹn kò sí fọ́ọ̀mù kan tá à ń fi ìdẹ̀ká tó di mùsùlùmí má fi gbàlà rẹ dọ́là torí tọ́lọ́run ṣe tíláàmù àdẹ̀múlẹ̀ ó ti ṣe ó ti ṣe nìyẹn gbogbo mọ́sálásí tó bá dé náà ló ti lè kírun bẹ́ẹ̀

bísmìlá àti gbogbo àti mọ̀ yìí náà ló kàn máa wí ó dẹ̀ bẹ̀rẹ̀ àlùwàlá nìyẹn tó bá rẹ̀ ti sàrọ̀lá bísmìlá rẹ̀ rọrùn láti sọ púpọ̀ ó náà la máa ń sọ tó bá fẹ́ jẹun tó sì òfin ní bá wa jẹ́ nú ẹ̀ tó bá kọ̀ ní sàrọ̀lá tán ṣá wọlé pẹ̀lú wa ní mọ́sálásí bí tọ́lọ́run bá ní kò dé gbogbo bọ́ ṣe ń ṣe yẹn tó ń tẹ́ kọ̀kọ̀ tó ń ṣe ọlọ́run ní ìdójúbolẹ̀ tó wà nínú àwọn òbí òfin tó bá bẹ̀rẹ̀ sí ṣe ń gbà tó bá máa fi ṣe lọ́sẹ̀ méjì pẹ̀lú àánú ọlọ́run àwọn gbólóhùn kankan nínú táǹkà bẹ̀ wá bẹ̀rẹ̀ sí mọ́ kódà kéèyàn máa mọ àwọn nǹkan yẹn náà fún dídí oṣù kan oṣù méjì mẹ́ta ọlọ́run ọba mọ̀ kó ìdí ìmọ̀ ni wàá tẹ̀ máa gbalada kó o ti ń tó torí ẹ̀dá ẹ̀ síbi. wàyí ti sọ̀rọ̀ fún náà wàyí ti sọ̀rọ̀ fún náà ilẹ̀ ìkànnà fàrọ̀ mìíràn jìn ní yasẹ̀ mìíràn lùkùrọ̀ áàdì. فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين ìtì ọlọ́run bá tún ní kí ànábì sọ́lọ̀ sọ́lọ̀ kó tó wá ibi sọ̀rọ̀ fún náà ilé ìkànnà fara mìíràn lè jẹ́ láti lè fi mọ̀ pé ẹ̀sùn islamu àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ànábì wa muhammad sallallahu alaihi wasallam ní sọ́lọ́ dẹ̀ àti gbogbo ayé ni gbogbo ayé lọ́lọ́run bá rán sí onìkan náà dẹ̀ ni nínú ànábì ọlọ́run sọ́lọ́ ń ṣe ọ̀rọ̀ tiẹ̀ lọ́tọ̀ ní ti àrà ńlá báyìí

ọlọ́run bá rán ọlọ́run ó rán ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sáwọn àmàlẹ́kà náà sáwọn àjọ̀nú ilẹ̀ ìgbà náà fara mìnà lè jí ní ẹsẹ̀ mìíràn lè kórè ọlọ́run sí àwọn àlùjọ̀nú ọlọ́run kó ṣe wá sí fún wọn àwọn àlùjọ̀nú yẹn náà wá kóra wọn dé yẹsẹ̀ mìíràn lè kórè ánà fọ́lá máa hádọ̀rù hùkọ́ lù àwọn ṣètò rẹ̀. Pẹ̀tí wọ́n dọ́dọ̀ ànábì sọ̀rọ̀sọ̀rọ̀, wọ́n wá gbọ́ wà sí wọ́n gbọ́rọ̀ ọlọ́run. Wọ́n lò àwọn ṣètò. Wọ́n sọ múra wọ́n jọ náà wípé à ń sítù ẹ̀dákẹ́ rí pàm bàbá wa ń sáma tó ká ń sì dúó lè láì. Wọ́n lò àwọn àlìjọ náà kọ́kọ́ sọ̀rọ̀ náà. Wọ́n lò ìjọkọ̀ wà kọ́sìrì. ìgbà táwọn eléyẹn wá àwọn wá gbọ́ wá gba kéwù ìgbà táwọn gba kéwù yẹn tán. Fọ́lọ́mọ́ kò bíyà. Ọwọ́ apàrà lọ bá àwọn ẹni wọn tó kù. Wọ́n láwé làápọ̀ obìnrin mú ń bìrí. Àwọn wà lọ ṣe wà sí fún àwọn tó kù wọn pé àti lọ gbọ́ wà sí àti lọ gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ọmọ yìí. Wọ́n láwé làápọ̀ obìnrin mú ń bìrí. Ó tún ti gbọ́ <laughs> gbogbo tó bá ti ń gbọ́ báyà fi kò lò má ṣàgídí mọ́ má lérí mọ́ má bínú mọ́ má fàpájánu mọ́ tẹ̀lé fi ọlọ́ àti ìlànà rẹ̀ ni ẹ̀sìn ọlọ́run bá ti níyànjú má dàrú mọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrin àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta